sànà jazakumullahu khair. last question wa ẹ má bínú àwọn ìbéèrè tí ààyè gbà nítorí pé kò sí àsìkò wọ́n ní kí sheikh wa abdul balo kí wọ́n fún wa ní ìmọ̀ràn nípa pé ṣé ní orí facebook gbogbo àwọn ọmọ ìyá ta máa ń sábà gbọ́ lẹ́kṣọ̀ àbíbù ṣé gbogbo èèyàn náà ló lè mọ gbọ́ ni àti pé ṣé àtẹni tó náà la lè mọ ṣe rọ́dù fún wọn ní orí facebook irú béèrè tí ó tún jọmọ náà lọ́dọ̀ àwọn obìnrin àwọn náà béèrè yìí pé ẹjọ́ nípa Facebook nílò kẹ́ fún wa ní ìmọ̀ràn ní orí rẹ̀ jazakumullahu khairan. ọjọ́ bí lọ èyí tí a ti gbọ́ látàárọ̀ náà lọ́nkọjọ́ kí ó wúlò fún wa lórí ọ̀rọ̀ ọ̀sẹ̀ Facebook ọ̀sẹ̀ Facebook ní àwọn àdánwò tí ó dáyé lásìkò yìí àwọn tí wọ́n sì gbé kalẹ̀ kò sí tó kàn wọ́n ń pa pé èèyàn lò ó bọ́ sínú ọlọ́run níjọ́ kìyàmà látara Facebook kò sí tó kàn wọ́n pẹ̀lú yìí sọ̀wá tí a gbé ilé lọ́wọ́ tí a fẹ́ lò tá a sì jẹ́ mùsùlùmí àwa ni a mọ bí a sì máa lò ní ìbámu sí tí ò ní tako ẹ̀sìn wa ṣùgbọ́n bàbá ní gómìnà ọmọ lò á sọ pé ẹ̀rí wo la fẹ́ fi kọ́ fún wọn kò gbé fọ́tò rẹ̀ sílẹ̀ òun náà sì ṣe wá sí fáwọn obìnrin ẹgbẹ́ rẹ̀ àbáwọn èèyàn ní generally tó lè benefit látàrẹ irinṣẹ́ kan ní tó wúlò tó jẹ́ olójú méjì bó ṣe iléyàn ṣe lè lò fún tí ọ̀dá náà lèyàn ó lò fún tí ọ̀dá ìtí ọ̀dá tí ó fún wa láǹfààní láyé àti lọ́run òun náà ní kí á gbìyànjú láti máa lò fún ìmọ̀ ní ká fúnra wa lámọ̀ràn lé lórí kùránì tó pé fa'alhamaha fujuraha wa taqwaha fi surati shams lọ́nà ìtọ́dá àti bí ọ̀dá nínú nǹkan tí ẹ̀yin náà ń fi ẹ̀yin náà mọ̀ ọ́n torí ọgbà àwọn nǹkan tí a bá ń lo Facebook fún tí ọ̀dá kájùmọ̀ sí lórí ọ̀rọ̀ wa ń ṣe rọ́dù àbí bàbá gègé sọ̀rọ̀ àwọn náà fẹ́ náà a ń ṣe rọ́dù fún bàbá gègé yìí ni gbogbo èèyàn náà kọ́ ni ó lè ṣe é gbogbo èèyàn kan kìí tẹ́sẹ́ gbogbo èèyàn iṣẹ́ àwọn tí wọ́n bá jẹ́ orí mímọ̀ ni tí wọ́n ìtàn ráyè ẹ̀ lẹ́yìn náà kìí ṣe fardo ayin fardo kìfà yìí ni ẹ̀rì bọ́n kan bá ti ń ṣe tó sì gba tító káwa náà jó gba tító ẹ̀ẹ́dájọ́ gba tító ṣùgbọ́n kò dí wa lọ́wọ́ dáhà náà bá tún fẹ́ ṣe o ṣùgbọ́n pẹ̀lú mọ́jẹ̀mú pé ta ní kàrìtẹ́ríà tí ẹ fi ṣèrọ́dù fún yẹn kó má lọ já sí wípé ìtawà náà ó tún sọ gan yóò tún ní bùkátà sí kan tún ṣe rọ́dù àwọn iṣu náà tún ṣe rọ́dù fáwa náà tó bá wá ṣe fún wa àwọn àtàwọn akéwì wa máa bínú wọ́n yẹ pẹ̀rẹ̀ ní ọkàn mi lábùkù wọ́n ṣe wá wọlọ́sọ́ síta o lójú orí bẹ́ẹ̀ kódà ń gbà mí ẹrú mi lè máa wò pé à ṣé èmi ló yẹ kẹ́ tó mọ ṣe rọ́dù fún ni èmi tí ń ṣe rọ́dù fún ẹni tí kìíní kà bó ṣe rí nù wípé wọ́n ṣe rọ́dù fáwọn ọmọ ọ̀tẹ́ sílà wọ́n ṣe kúrukúrú rọ́dù fún wọn nígbà ń ba délẹ́gùn kan ó yí àwọn náà lọ́wọ́ ibi ó ti yí wọn lọ́wọ́ na ìsúnà ti kún bẹ̀rẹ̀ sí ní ṣe rọ́dù fáṣáírọ̀ àṣáírọ̀ yìí ṣe ń súnà owó ìdẹ́gbọ́n lágége àti dẹ́gbọ́n bomi dẹ́gbọ́n ní ṣìṣàn pé àwọn àṣáírọ̀ lọ yìí súnà ni wọ́n sì mọ tó sọ̀rọ̀ mọ́ wọn lọ́wọ́ ẹ sọ̀rọ̀ táwọn bá sì mọ́ àti lè rí yóò le fún wọn ẹ̀rì sọ̀rọ̀ rọ́dù àwọn àṣáírọ̀ lórí àwọn mọ̀tẹ́sílá ló lìdí wọn sí ọ̀pọ̀lọpọ̀ nǹkan kí nǹkan tó yá wọlé fáwọn náà àwọn afẹ́ǹsì náà wọ́n wọ àwọn náà níran wọ́n sọ pé àwọn mọ̀tẹ́sílà náà ṣe rọ́dù fún àwọn jàmíyà náà ṣe rọ́dù fún wọ́n tún kó fún àwọn náà ní òkè àti pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí ọ̀rọ̀ rùdù àwọn tí a bá wọn pé ìmọ̀ ń àwọn ni ọlọ́ngọ̀ bá rán níṣẹ́ ni kí sáwa tí a jẹ́ obìnrin tá a fẹ́ máa lo Facebook náà tí ọkọ wa bá ní ohun bó ti mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin kódà tó ń kẹrẹ sálàsí ìyà tó ń kẹrẹ láàlù súnà lóbìnrin jàmá ọ̀pọ̀lọpọ̀ ni mo ń sọ kì í ṣe àkọlé yìí àmọ́ fi ń sọ̀rọ̀ yóò yọ àrímọ́kọ lọ́wọ́ kódà olómi yóò fẹ́ sọ pé tó wáyé pé torí Facebook yìí ní o à ọlọ́mọjà kan mi ò ṣẹlẹ̀ láàrin wa kí ní ṣẹlẹ̀ láàrin yìí kí wọ́n lálẹ́ ayé rẹ̀ níwá jẹ́ bí kọ́ mójútó sí rẹ̀ ṣùgbọ́n lómi ní kò lè ṣe without ẹ̀ ń nǹkan bí ogún ọdún sí ọgbọ̀n ọdún sísè tí ò sí tó jọ sáàsáyé àti pé kílà sáyẹ́ǹtì tiẹ̀ lórí rẹ̀ gan ọ̀pọ̀lọpọ̀ ọjà ọ̀sì dásùkù kan lẹ̀ tọ́hún advertise ọ̀sì nǹkan kan ẹ́ bàbá lọ fẹ́ ṣe wá sí mẹ́ náà ni àwọn obìnrin rí nìbẹ́ tọ́ lè bá ṣe wá sí bàbá lọ nú ọjà lọ́ra tá lọ́ra wá ọ̀ràn tọ́ lè bá sọ̀rọ̀ láàrin ìṣẹ́jú méjì mẹ́ta tọ́ benefit láàrẹ̀ tọkọ rẹ bá ti lọ́wọ́ ọ̀fẹ́ kò fẹ́ náà nu ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni yóò yarí mọ́kọ̀ lọ́wọ́ bẹ́ẹ̀ bá lọ sí bẹ́ẹ̀ ìyẹn wá wàhálà fúnra ẹni o ẹ̀rì kọ́lọ́wọ́n bá kí ọ sọ wa ń bẹ̀rẹ̀ kọ́lọ́n kí ó mọ́sọ̀lá ìfẹ́ kí ni kó gbàdúrà wa kó sì mọ́sọ̀ ìjọkọ̀ tí ọdún ní kó mọ́sọ̀lá ti mọ̀ fún wa kó gbà gbìyànjú náà kó gbà níjọ fún gbogbo alápapọ̀ وصلى الله وسلم على نبينا محمد وآله وصحبه أجمعين والسلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا وعليكم السلام ورحمة الله وبركاته